وإذ قال إبراهيم رب اجعل هذا بلدا آمنا olúwani ìwà nabi muhammad sallallahu alaihi wasallam ran àwọn àjọ rẹ̀ létí kí ni kọ́nà wa létí ìbkọ́lá ibrahim rọ̀bí jàlhádà baladan amina nígbàtí bàbá ńlá wa abul ambiya annabi ibrahim alaihi salatu wasallam olúwa nígbà tí ibrahimu ń ké pé ọlọ́run ọba rẹ̀ wípé rọ́bí jàálhàdà baladan amina nínú àwọn tí olúwa yọ̀ ń dá fẹ́mi àti wọ́ tí ó sì dá ká máa lò gbogbogbàta bá fura pé a nídìí ìrànlọ́wọ́ ọlọ́run òun ní kẹ́yàn ọmọ pé rọ́bí òun náà ni rọ̀bí kò sí yàtọ̀ ọ̀nà rọ̀bí àti gíní àti rọ̀bí but gẹ́gẹ́ bí òsùlúbù kìtàbàtìl mushaf bí wọ́n ti kọ alkùránì kẹrí mọ̀ kalẹ̀ rọ̀bí ìyá àti ń bẹ́m̀bẹ̀ rọ̀bí wọ́n ìsábà sí kíní wọ́n ìsábà kọ́ àmọ́ kankan náà ni rọ̀bí àti kíní rọ̀bí ìyẹn ni pé ìwọ olúwa ọba mi annabi ibrahim ń pe ọlọ́run ọba bẹ́ẹ̀ níbi ni a ti pàkíyèsí wa ní tí a ti wí lọ́pọ̀lọpọ̀ ọgbà bẹ́yàn ọba tọrọ nǹkan lọ́dọ̀ ọlọ́run lè dùn-áì àdáb lè dùn-áì àdáb àdúwà náà lẹ́kọ̀ọ́ tèyàn máa lò bọ́bá fẹ́ bẹ̀ ọlọ́run ẹ̀kọ́ ìtọrọ nǹkan lọ́wọ́ ọlọ́run àdúà bá nẹ́bùwa muhammad sallallahu alaihi wasallam ti kọ́ wa ọlọ́kùnrin kan wọ mọ́sálásí ń jọ kan annabiwa rí tí ń sàdúà ọwọ́lé ń jẹ́ ọkọ̀ wí ní pé olúwa fún mi ní nǹkan báyìí se nǹkan báyìí fún mi se nǹkan báyìí ngbà nẹ́bì gbà nẹ́bì ní amahada fakọdís tààjálà ẹ̀rí lè tí ń pé ọlọ́mbùnmi ọlọ́mbùnmi yìí ó ti kánjú ó ti ṣe gíní ó ti kánjú ìtumọ̀ntá annabi wímbẹ̀ ń bí ọba tí yíye wa annabi láyé wa lọ́nà bòmí sallallahu alaihi wasallam hadithu shafa'a annabi ní bọ́bá díjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama tí gbogbo ọmọ annabi adama bá wà ní gbogbo ọmọ annabi adam ọ sáré lọ bá bàbá wa bàbá wa àgbà annabi adam aléhìsàlám tọ́ ó dójú ẹ̀ lónìí o tí ọ bá fi gbà wá lẹ̀ tó wí fọ́lọ́un kọ́ sánú wa wọ́n lá annabi adam ọ yẹ pé o ní yí kọjá tí mo lè fẹ̀mí ẹnìkan balẹ̀ pé mo ní nǹkankan tí ń wí fún fọ́lọ́un wọ́n gbogbo wa á darí á lọ̀dọ̀ annabi ibrahim abul anbiya aléhì salatu. gbogbo wọn ni wọ́n yẹ tọ́rà nẹ́bí lọ́lọ́run rí sáàvù ọ̀nà ọjọ́ náà fún sallallahu alaihi wasallam òun ni gbogbo ẹni tí wọ́n bá pẹ̀rún tán ànẹ́bí níbọ̀ bá fẹ́ kí òun ó sì pẹ̀rẹ nírúntà ń wí ó ní price o ó ní consideration o kí ni price rẹ̀ annabi ní gbogbo ọgbà tí ọba gbọ́ tí mọ̀ adínú bá pẹ̀rún tán béèrè nǹkan kan fèmì náà وسلوا الله لي الوسيلة فإنها مقام لا ينبغي إلا لأحد من بني آدم النبي نيبالون بكو فمني الكني الوسيلة nítorí pé ọlọ́run fi mọ̀ mí pé ipò kan ni tóun ò ní fún ju ẹnìkan lọ nínú ọmọ ànábì àdámà mo sì fẹ́ kó jẹ́ mi sọ́lọ́lọ́hàrùsọ́lọ́mù gbogbo ẹni tí wọ́n bá pẹ̀rún tán tí ọ̀bá tí ìmàdúà tí wọ́n máa se lẹ́yìn ìrùn lọ́ọ̀kọ́ o annabi sábà sọ pé bẹ̀bá se nǹkan báyìí ní tó se nǹkan báyìí fún yí àmówí ń bí eléyìí gbogbo ẹni tí ọ jẹ́ pé lọ́jọ́ tí ó le tó ń ròyìn rẹ̀ yìí price rẹ̀ látàyé o yọ ma mú consideration rẹ̀ wá lórílẹ̀ ayé o kíni kọ̀nà olówó kọ̀nà ní nkankan a má ma tọrọ wà sí ìlàfà nẹ́bí each time tọ bá ti gbọ́ tí mọ̀ àdínú bá pẹ̀rùn bóla ma wí allahumma rabba hadhi da'awati tamma wasalatil qa'ima hati muhammadan fadila wa ba'athu maqaman mahmudan alladhi

ó ti gba láìsẹ́ẹ̀sì kí n sì pẹ́ rẹ̀ látàyé nù ẹ̀dàkùn ẹjọ́ mọ́ wa lá ìṣẹ́jú mélòó ọjọ́ mélòó ni ó gbọ́ kò tó kọrù àdúà yìí gbogbo ìyàbá tó papọ̀ léyìí tọ́wọ́ authentic ìta wí kò ju sentences mẹ́rin lọ kọlọ̀nkọ́ mọ́sà sí ọlọ́run wọ́n ń pèrún yàyí wọ́n ń pèrún bẹ̀rún wọ́n ń pèrún kọ́lẹ̀ lómi inú rédíò ó pè amúni pèjì ẹ̀ fm náà pé sí gbogbo ẹ̀ náà láàmọ̀ tẹ̀lé torí òfin kejì ní pé anábi ní bí mọ̀ázínú bá ń pèrún fàkúlù mẹ́sìlàmá ìdáhùn lórí eléyìí àwọn ṣekùnà ibn ọ̀fẹ̀mẹ́n rahimahullah àwọn ni wọ́n dáhùn rẹ̀ pẹ̀lú fíkíwù èyàn ti gbọ́rọ̀ annabi yé tààrà sallallahu alaihi wasallam wọ́n ni ta annabi wí ni pé ìdá sami'tumul mu'adhdhin ìdá sami'tumul mu'adhdhin bẹ́ẹ̀ bá gbọ́ kíni tẹ́ẹ̀ bá gbọ́ mu'adhdhinu ti ń ẹni ó ti wá pẹ̀rùn kan kalẹ̀ látọdún mẹ́wàá àbọ́dún márùn táwọn kan rìkọ́dù ẹ̀ kalẹ̀ tí wọ́n wá ń plé rẹ̀ ní àti amóní àti fm àti gbogbo ẹ̀ èyí wọn ò sínú ìdásẹ̀mẹ́tún almuaddin fatiwa baba ibn ọ̀fẹ̀mẹ́nu rahimahullah pẹ̀lú fíkú àti gbọ́rọ̀ mẹ́rin sí gbogbo wọn náà ní kọ tẹ̀lé ìdásẹ̀mẹ́tún almuhadin àmá káwà mọ̀ pé òfin ọlọ́run ní pé láyúkẹ̀ léfò lọ́hù nafsan ilẹ̀ àwúsà bọ́bá wá di pé bí wọ́n ti ń pè in sequence tí ọ lágbára àti wá tẹ̀lé gbogbo wọn àti time ẹ̀yìn ọlọ́run rí ibi tí ọ lágbára mọ̀ àmá lápẹjú eléyìí pé ti ẹ̀tán lò wá gbọ́ tí wọ́n tún bẹ̀rẹ̀ mí mọ́jọ́ sùọ́ ìdásẹ̀mẹ́tún almuhammed àmọ́ ogun wọn ń pè lẹ́ẹ̀kan náà ètí ọba wá lágbára ló lọ́mọ fọ́lò nù wọn ó sì sàdúrà lẹ́yìn rẹ̀ ẹnu exception ti ń bẹ̀ ń bẹ̀ ní ìrúnnú rédíò àbírùn eh, gbogbo ọ̀nà tá a máa fi tó ipẹ́ nìkan kìí se pé mọ̀ádínù ní ń pẹ̀rún ó ti pè kalẹ̀ pẹ́ kọ́dẹ̀ ẹlòmí eléyìí tí wọ́n rìkọ́dì stúdíò ló ti lọ rìkọ́dù ẹ o kò pẹ̀rún o fíkíwù bàbá ibùnú fèmí nínú o ìgbà tó ń rí kọ́dù rẹ̀ ṣe ń pè wọn ni hmm? lẹ́ìsẹ̀ bí mu'adhin wọn nàbí sọ́lọ̀sọ́lọ̀m kọ́l ìdásẹ̀mẹ́ẹ̀tún al-mu'adhin lórí eléyìí náà kẹ̀ tí ìdélẹ̀ wá ń bí àmàkàmà ké kalẹ̀ àwọn alfa alágbàáyé wọ́n ti gbé fàtíwá jáde kò sí ayé rẹ̀ nínú islam kẹ́yìn ò pé àwọn ìlú dánwò nísìn wọ́n tẹ́ra rẹ̀ láìpẹ́ yìí ní cairo náà mẹ́wọ̀n succeed wípé èése dẹ́ ń dàmú ara yìí torí pé àwọn ó tún lówó nú gbogbo ẹni ọba jẹ làdá nínú àwọn ìlúdà ń wí yọmọ gbá kíní yọmọ gbówó oṣù pé èwó làbúrọ̀ ọmọ gbá làdá nì sí àyìn tó gbà sí àyìn tó gbà sí àyìn kí wọ́n plé rẹ̀ gbogbo masalasi ó ti ní tí ó ma líǹkì ẹ̀pọ̀ mọ́ gbohùngbohùn yọ́kàn ma jáde ní spíkà bí rédíò yọ́ ma jáde ní spíkò ń kálukú kò ní di mọ̀ádínù kan tó sẹ́sẹ̀ tó máa pẹ̀rún kan àmọ́kọ̀ bá mú bẹ́ ìntànẹ́bì fi lélẹ̀ sallallahu alaihi wasallam òun ni pé bàbá ti rí ìmọ̀ọ́mù kárí kíní kárí mọ̀ àdín tọ́rà wà làwá kan ń wò pé kọ́nkán pẹ̀rún ni ìtọ́pù àlẹ́yìn ẹ̀fà mọ̀ àdínú ojú kíní ojú èjè lọ kọ́dà náà àwọn àhàdìsù mi láàdá tí ń bẹ́ ń bí kíyàn jẹ́ làdá ní fẹ́ jù ti ìmọ́mù lọ ẹ̀fẹ́ deprive àwọn èèyàn múnú gbọ́ ládáun ni torí náà làwọn àfáà wọ́n fi se fátíwá lágbàáyé pé ẹ̀lò tẹkinọ́lọ́jì yí sọ́nà bòmí tí ó fi wúlò fún islam kò burú kíyàn lò tẹkinọ́lọ́jì kò burú àmọ́ encourage pé gbogbo mọ̀tẹ́yàn bá kọ́ àmọ́mọ́ àjẹ́pọ̀ ọmọ fi tako èyí tí ọlọ́run àtànẹ́bì gbé kalẹ̀ ní àmọ́ ìtọ́ bá fi ràn lọ́wọ́ irú kéyìn òfin máìkì pẹ̀rún nísìn irú tẹknọ́lọ́jì tó sé gíní tọ́ dáa ni ya ohun rẹ ọgbùn yẹnyẹn kò lè ju lé mẹ́rin márùn sí àyín lọ bọ́bá ti gbé kíní ìsẹ́nu ọ́dà wọn mọ̀ gbọ́ ní <laughs> máìlì mẹ́wàá ọ̀nà téèyàn fi fi tẹknọ́lọ́jì ran ìsẹ́ ọlọ́run lọ́wọ́ nù àmẹ́ ìtí ká máa fura ìtọ́ bá ti wá di pé òun ni ó tún máa kọ dí irú nísìn àwẹ̀ là ń gbà yí nísìn kẹ́nìkan ó pọ̀un ní kìníkan tó wọ́n fi wo sánmà ẹmọ́ ulẹ̀ wá oṣù kan kí yóò sọ fún yí báyìí náà ànẹ́bì ni súnmú lèrò ìyàtì wà áfìtòrò lèrò ìyàtì ìyàtọ̀ tí ń bẹ̀m̀bẹ̀nù àwọn alfa oní mímọ̀ lágbàáyé wọn kọ̀ndẹ̀mù ṣẹ̀ríà ìtọ́lọ̀wìn tàà nẹ́bì wíà kọ̀ sáyé rẹ̀ o lórí tó ní ọ̀rọ̀ àdánù yìí kọ̀ bá mọ́ ogun bí wọ́n bá ti fẹ́ introduce orú rẹ̀ ẹ̀láwọn àfá alágbàáyé wọ́n ti ní ọ̀dá o pé kí mọ̀ àdínà wà ládàá rẹ̀ kọmọ tani mọ̀ àdínù ń tani mọ̀ àdínù ń bì kóhun wọ́n yàtọ̀ ọ̀tọ̀ náà inú súnà nẹ́bì ni òun là nẹ́bì fi ní mọ̀ mélòó ẹ́ mọ̀ádínú mẹ́lò lánẹ́bì ní méjì mẹ́ta <laughs> kò ní ìdá wá wíwo bẹ́yàn bá ti mọ́ ẹ̀rákùn ọdọ́dọ̀ ọ̀rọ̀ ni tí ti ń dẹ̀ ẹ̀sìn rúnú o àyè gẹ́ẹ̀sì ń bí ọ̀rọ̀ ẹ̀sìn o bẹ́yàn bá ti mọ́ kọ̀dákẹ́ àmọ́ ń wí méjì tí ọba mú jẹ́mi owí mẹ́ta o bá bá ń bá rú eléyìn lọ òun ní dẹ̀sìn rú ọkàn dàbí ẹ̀rin ni ọ̀rọ̀ alkiyama ọgbà gẹ́sìn o mọ̀ádínú mẹ́rin lànẹ́bì ní sallallahu alaihi wasallam ta nẹ́bì náà sì ma kí ni kọ́lí tí ọkọ̀ kan wọn tí wọ́n fi yàtọ̀ síra wọn ara ń táwọn alfa wónù pé ń èkí mọ̀ádínú ti bí yọ yàtọ̀ kí annabi ni mu'adhdhinu ta mato gbajúmọ̀ bilal annabi ni abdullahi ibn ummi maktum annabi ni mu'adhdhinu ta ń pè ní sa'adul qars nípa báyìí àwọn gbogbo àwọn nǹkan wọ̀nyí làwọn àlfáà tó pọ̀ ni wọ́n fi ní àwa ní mu'adhdhinu ẹyọ kan láàmà lóun gbogbo olú yìí ohun rẹ̀ dá ohun rẹ̀ ṣe kìíní wọ́n bá ti ká kalẹ̀ kọba mọ̀ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀rí wọ̀nyí torí inú bídí àti ọ̀dá bàbá bí wọ́n bá ti fẹ́ introduce irú ẹ̀ kàmọ́gbà láyé àbí mo ti wí èyí wọn pé wọ́n tako technology o ibi ọ̀dá aláwíyé o lánàá lánàá yìí ọmọ ìyá wa kan a military man torí káfi tara wa jí dèdè ìsin lánàá náà ni àbí before magribi lèmi rẹ̀ jòkó iṣẹ́ tí ń se ọlọ́wọ́n padà jẹ́ kọ́ parí rẹ̀ kọ́ jáde ẹ lẹ́ran kan pé military man ní ó ronú báhùn pé òun náà fẹ́ gba ládá engineers tún lòun pẹ̀lú gbogbo faraidu bẹ́yàn kan bá kú iye báyìí ni ọ jẹ tí ọ ma wá tí ń dàrú tẹ́lòmí ọmọ tí ọkàn ma pínpín kò òun wá ń prógrámù rẹ̀ pé kọ́dà kéwúrí <laughs> prógrámù ó bí ọ pé èyàn mélòó ló fi ilẹ̀ ìyàwó mélòó ló fi ilẹ̀ ọmọ ló fi ilẹ̀ ní bàbá gbogbo ẹ̀ ó sì tẹ́ bí kọmpútà náà ni yóò sì sọ fún ọ pé iye ti lámàáyí ni èlò ló ní iye tó ní ni yóò pin fún ọ ẹlákùn sí tẹkinọ́lọ́jì yíwọ̀n òwúlò èyí tán ẹnkọ́rẹ́jọ ń kalùkù sínú wá bí tí ó ti wà lìjẹ́ náà níbi ẹ̀kọ́ rẹ̀ tọ́ ọkọ́ náà àmọ́ ẹkọ̀ tẹ́yàn bá ti kọ́ tí máa fi ń di pé kí ní yóò make sense ọ̀rọ̀ lọ́n ni make sense iná lọ ń lọ́un o torí ìmọ̀ ẹlòmí o mú wọná gẹ́gẹ́ bá ti ń bẹ lọ́un kí ma ti wó mú wa wọ àlìjánná àmọ́ kọ́lá kìí sí ma kíwú nìkan gbọ́n tẹ́yàn bá mọ́ gbìyànjú kí kó lò kọ́lọ́nkọ́ mọ́sà àdúà ní ẹ̀kọ́ ẹni tí annabi ní ọkànjú mo ní bàbá gbọ́ntá annabi ń wíyé annabi wá láà níbi hadithu shafa'a annabi sọ̀lọ̀sọ́lọ̀ níbi gbogbo wá bá wá dàmú lọ wá ta dàmú lọ ẹ̀yìn wọ́n wà padà sọ́dọ̀ wọn annabi muhammad sọ̀lọ̀sọ́lọ̀ ìta annabi ń tọrọ náà nù pé kò ní tọ́ sí ẹnìkan náà ma annabi adama àfi kíni àfihàn soso ẹ̀sì máa bá mi bẹ̀ lọ́hun èmi mọ́fẹ́ kọ́lọ́hun ó fún sallallahu alayhi wa sallam ibi ta wa ń lọ ni pé bá nẹ́bì tí wá tó lọ́dọ̀ ọlọ́run yẹn náà ànẹ́bì ní bàbá wá dìjọ́ náà òun ọ̀kàn ní kàn já gìrì pé ọlọ́ndàkùn forí jì wọn <laughs> jẹ wọn máa lọ ànẹ́bì ní fa asjudu tahtala arṣi ìwọ̀n á lọ forí kanlẹ̀ ní dialẹ̀ ara ṣe ọlọ́run ànẹ́bì ní ma wá yin ọlọ́run ní mẹ́sàn mẹ́wàá báwa tí ma wí yóò báhùn yẹn ni pé wọ́n ma yin ọlọ́run kọ́dà nẹ́bí sọ àṣọ́lám ní wà bí mahamid lam akun àrífà annabi lóhun ó fi àwọn nǹkan mí yin ọlọ́run tó ń gan ọmọ nísìn tọ́lọ́run ó sẹ́sẹ̀ kọ́ ń gbà hùn sọ́lọ́lọ́ ọlọ́run ma àmọ́kẹ́ tí ìyanu rẹ̀ béèrè ọlọ́run ò sì ní ti pa fún ọ ọlọ́run títí títí ọlọ́run wà sọ fún un pé ń bẹnu hadithi bẹ́ẹ̀ annabi ló wọn ọmọ iye wákàtí iye ọjọ́ iye oṣù tó wọ́n fi wà nẹ́forí kalẹ̀ bẹ́ẹ̀ títí tọ́lọ́run ó fi wá pé àti rípọ mọ̀ wá lọ́lọ́un wọ̀sẹ́l tọ̀tọ̀ gbogbo tó bá fẹ́ ni ó bèèrè á fún ọ wọ́ṣfà tó ṣàfà sí pé gbogbo ẹni ọ bá wù ọ àgbà pẹ̀rẹ̀ fún wọn anábi nígbà wọn lòun ọsẹsẹ̀ wá sí pẹ̀ níta ni àákí ọlọ́run bó ti fẹ́ ẹ̀yìn ò tó tọrọ nǹkan lọ́wẹ́ iná àdáàbò dùn áwùn anábí ibrahim ní rọ́bì ìyẹn ni pé mọ́ sọ̀rẹ́ndà ara mi pé ẹmọ̀ tún ma rọ́bì eh my lord no ní lord gidi àtọ̀fẹ́ni tí wọ́n ń tàn tí wọ́n ń pè my lord yóò ní ẹ̀mí ara ẹ̀ gan ara tún ma rọ́bù ni almaliku ẹni ó ní nǹkan tẹ́nìkan lè bá dù òun ni bàbá bàbá nẹ́bùa muhammad sallallahu alaihi wasallam inú tàn nígbàtàwọn kan dé tí wọ́n láàrín fẹ́ wó kàábà

ẹ̀rákùnrin lẹ́yìn lọ ga wọn afẹ́ rí yìn pàtó wọn náà sì gbọ́pọ̀ ga ara maka ní oní ẹ̀ wọlé nígbàtí ọ̀tọ̀ ní tí àárò pé ọba wá ọ̀tọ̀ ní tí ń sọ ní pé wọ́n lẹ kóra nǹkan mẹ́mí ni ń tàwá sí a kóra ebí pè lágbà wọn ń <laughs> ọmọ ó ní tó yẹ kó wọn owí náà ó ní torí pé aná ìbítà ń lọ́nà aná rọ́bùl ìbìlì aná rọ́bùl ìbìlì èmi lè mí ní àwọn ràǹkún mẹ́tẹ̀ kó wà iná lè bẹ́ ti rọ́bán yàmíhì ilé tẹ́lẹ̀ wá wó náà ọlẹ́ ni ó ní gẹ́bà máa wò yín ran tẹ́bà fi máa wó lè rẹ̀ àmẹ́ ẹ̀rí àwọn ràǹkún mẹ́tẹ̀ kó yìí aná rọ́bù al'ebìlì ẹmọ̀ kíkọ̀ sọ pé òun lòun dáwọn ràkúnmí ìtumọ̀ rẹ̀ lédè lárúbáwá nù alìmọ́lékù ẹni ó nẹ nǹkan èmìlèmí ni ràkúnmí o <laughs> ilé tẹ̀sílẹ̀ fẹ́ wó náà ẹbọ́lẹ́ ni ó ní ana rọ́bù al'ebìlì torí náà annabi ibrahim wa ọjẹ́wọ́ fọ́lọ́hun pé ìwọ ló ní mí wọ́n ló o n tó wọ́ lè fi o tó rọ́bùnù ìwọ ni gbogbo bí n ti ń jẹ́yàn ìwọ ní o bí kí n má jẹ bẹ́ẹ̀ ìwọ ní o gbogbo yóò ní jẹ́ kíni rọ́bì tọrọ nǹkan lọ́wọ́ gbogbo ọ̀nà tí wọ́n náà bá mọ̀ pé èèyàn fi jí rẹ̀ bẹ̀ jẹ́wọ́ pé èmi kankan ló o hádà min àdábí àdúwà inú àwọn ẹ̀kọ́ àdúwà ní tẹ́lómí ọkàn ma wá ní àsàdúwà àsàdúwà àsàdúwà àwọn náà kọ gbà inú tí ma má dùn agbánu anẹ́gbà muhammad sallam tọ́jọ́ ga wa nù ẹ̀wọ̀n tó lóhun ó se títí títí tọ́lọ́hun gọ́ fi wá pé á ó ti wá tó gẹ ibrahim pé rọ́bí ìjà ọ̀ẹ́sẹ̀ wá pé àmọ́ mọ̀ jẹ́wọ́ pé wọ́n ló ní mí o rọ̀bí ejì alhada baladan amina àwọn annabi ọlọ́run àti gbogbo ẹni tí ọ bá jogun wọn pàtàkì jùlọ annabi ibrahim tó lúwa ní jàálná kalìnnáàsí ìmáàmà àṣíọ́ ní kíni àṣíọ́ ní lídá àṣáájú fáwọn èèyàn asọ́njò ní pé ọ̀tọ̀ ní lídà ọ̀tọ̀ ní gíní ọ̀tọ̀ ní rúlà mẹ́yàn bá jẹ́ lídà olóríire olórí dáadáa irú àdúrà tí ọmọ jáde lẹ́nu rẹ̀ ní ìjà aláhádá baladan àmìnà alágbọ̀rọ̀ kọ̀tọ́rọ pé kí ọ dá fún àwọn ọmọ òun nìkan àwọn ọmọ tẹlòmí ọ̀bá àmọ́ra yé gbé tí ọ̀bá jẹ́ bẹ́ẹ̀ èèyàn tí ń wáṣẹ́ nàìjíríà lónìí tọ́ kàwé tí ò ríṣẹ́ àwọn kan sì ń rí sáàfù iṣẹ́ fọ́mọ tí ń bẹ ní jss kọ́dà wọ́n san sálárì fún wọn ìrọba ti di ìparí oṣù kọkọ rẹ̀ ọmọ jáde nù fáúchà ó sì mọ̀ pé ìtumọ̀ yíò ní pé ọ̀kan náà àwọn ọmọ tí ń rìn kí lóòrùn tí ń gbé fáìlì kí ayé tí ẹnu àmọ́kẹ́yàn mọ́rò pòhun mú jẹ láyé yí o ọlọ́run máa bí ẹlòmí látara àwọn ọmọ òun náà látàyé ń bí wọn ò ní lójútù wọ́n àbí ọ̀ràn lọ lú èbó mìíràn lọ lú kíní kọ̀ náà gbogbo ẹ̀ gbogbo tí wọ́n kójọ òun yọ ba ogbẹ̀ jẹ́ ìwọ́ tí ọ̀bá sì rí bẹ́ẹ̀ èyí tó dájú ní pábò sí ò lè lọ lálìkìyàmà ẹ̀tọ́ tẹnitọ́ gbà yìí bí sálárì ọdún kan lọ gbà bí ọdún mẹ́wàá ní ìjọ tí sálárì ogun ọdún ò ní ràn má ní ó bèèrè ẹ̀tọ́ rẹ̀ torí náà ẹjá jìnà sábò sí o gbogbo ọ̀nà ẹjá jìnà sábò sí olúọ̀fẹ́ o ọlọ́ntọ́ sọ débi pé inni haram to zulma aláànàfsí èmi ní ọlọ́run lóhun ọlọ́run ní tóhun bá bóyàn sí kọ́ọ̀tù ó ní ó gbé òun lọ but despite that òun gan ní haramu haramtu olúwalẹ́mẹ̀ gan ní fẹ́mi ọlọ́run gan o haramu ní kí n sàbòsí ọmọ annabi adamu ọmọ ààbò ẹ̀dẹ̀ ẹgbẹ́ rẹ̀ sí orúkú wọn lọ láfẹ́ lófò kò rí bẹ́ o èyàn bá lọ láyé yàyìn kò ní lọ lálìkì àmà o gbogbo ọ̀nà tí àwa náà bá mọ̀ pé a fi ń mú nǹkan ní nǹkan mọ́ ti wa ìtún bò sínú o gbogbo ọ̀nà tí èyàn bá fi ń se kíní tí ń mú nǹkan ní nǹkan mọ́ ti ẹ̀ torí bóyẹ ìbò tàà ń wí corruption kankan gọ̀jọ́ ma yé ẹlòmí corrupt yóò súnmọ́ bú àwọn kan pé àwọn tó corrupt inú ìwọ́n ń kọ́ nǹkan ní nǹkan tí wọ́n náà mú má ti ẹ̀hùn lábẹ́lé rẹ̀ ẹ̀hùn náà <laughs> àbòsí ni oun tó ń bèèrè bí ọ̀bá rí gbà láyé yọ gbà lálìkì àmà torí nù tó yẹ kémi àtẹ̀yìn ká máa ronú sí tẹ́mi máa ronú sí tí sì máa bà mẹ́nu jẹ́ gbogbo àwùjọ tẹ́ bá ti rí tàn lè nà ká sẹ́nìkà àbẹ́yàn méjì pé àà wọn mọ́ ajẹ́ pé gbogbo aládọ̀tí bọ́rọ̀ wá ti rí nàìjíríà nù ara wọn kan inéjì nísìn bí àwọn olórí orílẹ̀-èdè wa nísìn buhari pẹ̀pẹ́ àwọn kan láàá àtọ́bá ipá wọn yíò opposite lọ́lọ́m fẹ́ ká máa náwó sáwọn kan pé ni àwọn tí ọ̀dá nú wa ni bójú oríláyà nẹ́bínú àwọn ilé èyí tí àwa ń celebrate ní sí pé àà ah, sáwọn kíní àà ah. àmọ́ mélòó ni wọ́n gbogbo àwùjọ wa àti national level àti state level àti local government level a ma nàka sí méjì mẹ́ta ni in túnmọ̀ pàwà kan àti indict ara wa gbogbo àwà yóò ti gbà pé kíni jẹgudu jẹra wa ìtàwílé ibi yàtọ̀ <laughs> ọlágbára o torí àwá gán tí ń dájọ́ fúnra wa nù èyí tó yẹ ni pé ní ààrẹ àwọn díẹ̀ yìí ni ọ̀gbọ́tọ̀ ọlọ́run ọ̀gbọ́ta nẹ́bí wíwíwíwí ọ̀gbọ́ àwọn díẹ̀ yìí ni àwọn díẹ̀ làwá ń lè nà ká sí pé àwọn tó dáa yìí indictment ní fún gbogbo ara wa pé gbogbo àìlàdà kọlọ̀nkọ́mọ́sá sàánú wa o àmọ́ ẹ̀rí ọ̀ pàtàkì jù lọ ọ̀rọ̀ àbòsí nítolúwà bá fi sọ pé haram tó zolma ala nafsi èmẹ gan ní ọlọ́run ní bọ́bá sèyàn lábòsí kí ló se bọ́lọ fẹ́ gbé lọ but ọlọ́run ní tóun ti pé kọ̀sẹ́ tí ó bí mẹ́un náà kún muharrama olúwa ní torí ẹ̀mọ́ wá ní haramu láàrin ẹ̀yìn náà fàlá tàbọ́ọ̀làmú ẹmọ́bọ̀ra yí sí o kò sí tí ń jábò sí ju mo ti wí ní èyí ó tètè yé wa òun ní kíní ìmú nǹkan ní nǹkan mọ́ téèyàn <laughs> gbogbo ọ̀nà téèyàn bá fi máa dánrú ẹ̀wò torí kíyàn mọ́rò páwọn tí ń kó ńláńlá nìkan jẹ wọ́n ń sàbò sí èyí wọ́n mú mọ́ tí èsè náà kọ̀ lọ bẹ́ o bẹni wọn bá dúó pọ́ wọn gba nǹkan wọn lálìkìyàmọ́ ànábì ti ní kò sí tó fi sán mọ́ àfikíní àfihàn àwẹ̀ ogbó sẹ́rì rẹ tó se bọ́ bá sì tán wọn ní pé sẹ́rí pé kò kù mọ́ kọ̀ tán o wọ́n ma múnú ẹsẹ̀ tọ̀hún wọ́n ma kọ́ sí wọlọ́run ẹn ọlọ́nkọ́ mọ́sá sánú wa ó kọ́ṣàmọ́ná wa ó pọ̀tíkáwà náà tají pàtàkì jùlọ lórí ọ̀rọ̀ tó bá jẹ pọ́rọ̀ tèyàn ọ̀nà láyé tí ọ̀nà tán ni àbí mo ti wíńdò ní ẹlòmí àbòsíhun ó kójọ òun gan kọ́nà òun ni ó sì rojọ rẹ̀ òun ni wọ́n bí pé ó kójọ àwọn kan ní ọmọ gbádùn ẹ̀ lẹ́yìn rẹ̀ lọ́wọ́ sàmànáwà o torí náà àdó ẹ̀rọ̀pọ̀lọpọ̀ àwọn tí àwà náà mọ́rọ̀ tí ń jáde lẹ́nu wọn ẹnìkan lẹ yóòbá nílẹ̀ yóòbá wa iná ni àìní dákọ̀ọ̀lú jọun ní ẹnìkan lọ́pọ̀ ló fún pòun fẹ́ jọ lórí orílẹ̀-èdè mùsùlùmí náà ní ẹni tí wíyé o ń fẹ́ jẹ olórí orílẹ̀-èdè tó wọn ó se ní táwọn ọmọ tí wọn ò ríṣẹ́ àwọn àwọn obìnrin tí wọ́n gbogbo ọsá gbogbo bóò náà ń parọ́ ní bóò tọ́ ní sẹ́mọ̀ pẹ́nu wọ́n máa dùn bí a bá ń wà tí wọ́n wáhun mo sì sọ ń bì kan jò ní òṣèlú síse ẹsẹ láńsẹ́sì máa parọ́ ò bẹ́yìn ti gbọ́yé lónìí gbàá kìkílẹ̀ bóòlì ẹsẹ fẹ́ kan no alquran abadi fi annabi to ni alkẹ́dìbò halal lè síyásì ya mẹ́bà tí ń so zèlú halali nìrọ èmẹ́ ọmọ bí wọ bá mọ̀ mú wá bọ́lọ̀wọ́ ti bí ẹni tí ó so zèlú pé ẹbọ́ parọ́ ń jọba yìí bẹ́ẹ̀ ni ó bí wọ́n náà o tọ́rá ọ̀pọ̀lọpọ̀ òṣèlú ti rò pé láńsẹ́ẹ̀sì rọ ni ah, ẹbọ́lọ̀ náà ni mí kò rí bẹ́ẹ̀ ọsáàwí ogbon tí ó wí bí rọ́ ni bí ó tọ́ ni èyí ń káwà fẹ́ lò àmọ́bí tí a ń lọ ni pé who is a leader and who is a ruler nínú ẹni tí wọ́n ń pè leader ni ẹni tí wọ́n lọ báyìí náà ẹni tó fẹ́ jẹ olórí tó fi lọ báyàn sẹ́mọ̀ pórí pásáájú náà ni pé irú yìí lágbọ́dọ̀ wí fún kẹ bá wí báwọn èèyàn gbọ́rọ̀ gbọ́ ẹjọ́ ẹnu rẹ̀ tán ẹgbẹ́ kí ni bàbá òwí pé òun gbọ́ ogbon tó wí òun gbọ́ tó wí àmọ́ sórí ogbe ilé tó ń wí nígbàjọba àgbìmọ̀ ìṣẹ̀lẹ̀ òun ó ti kú tó ń kí ló se fún onísìn <laughs> ṣe lídà ọmọ sọ̀rọ̀ ọ̀rọ̀ báhùn gbogbo ẹni tí ń bá ń wúrú wà bí tí ń sọ̀rọ̀ nǹkan báhùn is not a leader mi bá ń claim ẹ̀ anabi ibrahim tó lù wá ṣe ní ìmáàmà gbàtí ọwà bẹ́lọ̀ ní rọ́bì jàál àádá baladan ah. amina gbogbo olú yìí olúwa bá ń fi lọ́kàn balẹ̀ ọmọ mélòó lànàbí ibrahim bí <laughs> tàbà pé tàwọn ọmọ rẹ̀ ní tún sí ìjà aláhádá baladan gbogbo ẹn tí ó bá fẹ́ já sáájú gidi irú àdúà rẹ̀ ni àdó ẹnu nìkan sì kọ́ agbọ̀dọ̀ rí nù sí sí rẹ̀ náà pé ìjà aláhádá baladan àmìnà olúwa sí gbogbo olú yìí bá ń fọ́ọ̀kan gbogbo olú yìí balẹ̀ warzuk ahlahu gbogbo ẹn tí ń gbénú olú yìí makala nabi ibrahim ń wí o warzuk ahlahu gbogbo ẹni tí ń bá ń gbénú olú yìí ahalu gbogbo ẹni tó bá jára inú olú yìí sẹ́mọ̀ pé kò ṣeé ṣe kí ọmọ lọ́ta nù wọn <laughs> àbí ẹnìkan bẹ jẹ́ wà bọ́bá ẹgbẹ́ nìkan ò ní lọ́ta annabi muhammad sọ̀sọ́lọ̀ kọ̀ẹ́kọ́ lọ́ta mọ́ka annabi ibrahim òwò yíhun ẹlùmí ọfẹ́ lè pé bọ́bá rí ọ̀nà tàtẹ́gùn òfin ní fẹ́ sílé àwọn political opponent rẹ̀ pé ẹ̀dínà àtẹ́gùn kò gbọdọ̀ tí wọn torí wọn ò se ti wá musulmi ronú báwọn gbogbo ìtẹ́ ìgbò pé politics lọ́kọ̀yìn islam lọ́kọ̀yìn ẹ̀já alahada baladan amina gbogbo ẹni ọba já sáájú àdó àtọ̀gbọ̀dọ̀ máa jáde lẹ́nu rẹ̀ ni gbogbo olú olúwa bá ń fi lọ́kàn balẹ̀ wọ́rùzúk àhàláwù gbogbo èèyàn bẹ̀ ọ̀tá ni ọ̀rẹ́ ẹ̀hun ni òun máa rí ni òun ọ̀má rí ni sógbé mọ́kà yíná wọ̀rùzúk àhàláwù mẹ́nà thamaraj olúwa mọ́jẹ́ jẹ ìmú òrìsíkù àásìkí bá ń sáàsìkí tí wọ́n ma jẹ pàtàkì jùlọ mẹ́nà thamarot ní nǹkan èso èso tí wọ́n ń jẹ ń gbà wọn ta nabi ibrahim ń bèèrè kọ́dà ń gbàtà nabi ibrahim wá wò pé à ń se mọ́ wá torí pà ń pè kí níkan ní alẹ́ ti dáú fi dùnà inú ngbàtà ń sọ́rọ̀ àdúrà lónìí ká tún yà lọ bẹ̀rún náà inú tó lù ò sì fẹ́ àti sọ́ntọ́lọ̀ ń fẹ́lẹ̀ kan mẹ́n àdábí àdùá nínú tí ìjádọ́ ọgbà tọ́lọ́wọ́ ọ̀fẹ́ òun ni alẹ́ ti dáú fi dùá kíyàn ma kọjá àlà ń bí àdùá kíyàn ma síkíní kọ ma kọjá àlà níbi àdùá kọ́dọ̀ ọlọ́n lè bínú sí yàn kí ni tó ma kọjá àlà in tó ọmọ pé kò sínú ètò ọlọ́run ọlọ́run èsè kọ ma ní kọlọ́run òsè fún kíyàn pòun fẹ́ bímọ nísìn ọlọ́run wọn ní gbogbo nǹkan lọ lágbára àlákùlé iṣẹ́ ìkọdíò àmúwọ̀n fẹ́ níyàwó kò sì sí ọmọ fún ní kò sí tọ́lọ̀wọ̀n lágbára ọlọ́run kọba kọba àmọ̀pọ̀ lágbára ló ti fi ṣe rí àmọ́ ti ní kò sí nínú súnnàun tó wọ́n mọ̀ continue súnnàun ni pọ́kùnrin àtobìnrin ọ pàdé kẹ́yìn yóò kò tó máa wáyé àmọ́kẹ́ bá mọ̀ pé mọ lágbára ọwá se gbogbo orú yóò kù tí ọmọ wá sí làákà náà obìnrin tí ọ̀sọ́kùnrin tó súnmọ́ ọyọ́ ànẹ́bì ìsálára rẹ̀ ọkùnrin tí ó sún mọ́bìnrin ọyọ̀yà ńlá wa Hawa lára bàbá wa Adam hmm? kí ló dúkù èyí tó wá kù ní pé ọkùnrin àtobìnrin bẹ̀bá wa papọ̀ náà ẹ̀mà bímà èyí ń lọ wá ní ọkàn tí ní súnà tó wọn ọlọ́run àwọn tó wọn ó jẹ́ kọ́ yàtọ̀ lòun ti ṣe kíní lòun ti jẹ́ wọn yàtọ̀ kíyàn wá pé òun ládùá kan wọ́n ní kò sí ní tó agbára ọlọ́run ọ̀ká adàmínà lè àtìdá yìí fi dùnà inú tó lú ọ̀fẹ́ ni o àbí ike ìgboro àwọn àdúà ránwọ̀n àwọn tàà máa se fúnra wa tàà tànra wa àwọn náà ẹ̀ ní kú láíláí kó fi jọta ní ìgbọ̀ ọdún ọdún kan ní mélòó ní kóhùn nìkan ló gbogbo àwọn ilé mínàlẹ̀ ẹ̀tìdá ìfìdùn à tàà náà bí ti wọ́nà ẹ̀mẹ́ rẹ̀ ẹgbọ́dọ̀ kọjá àlàkọ́dà bẹ́ẹ̀ bá ń tọrọ nǹkan lọ́dọ̀ ọlọ́run mínàlẹ̀ àti dáàfi dùn á oníkẹyàn ọmọ lẹ́kọ̀ọ́ kọmọ lẹ́kọ̀ọ́ pẹ̀lú ọlọ́run tó dáa olúwa fẹ́ kó se nǹkan báyìí bọ́bá ìsì se ń jọba ya fẹ́ mọ́ nàìjíríà iná làwọn èèyàn ti ń sọrú ẹ̀ hádà mínàlẹ̀ àti dáì fi dùn á ìkọjá àlà inú ẹ̀rí eléyìí annabuwa muhammad sallallahu alaihi wasallam inú àwọn sọ̀hábí annabi sọ̀hábé kan gbọ́tọ́mọ rẹ̀ ń bẹ lọ́hun jọ kan kí ni ń wí allahumma inni as'aluka ghurfatan fil janna tulu ha kada wa ardu ha kada ọlọ́run dákùnmọ́sà bá ń kọ yàrá kan lálìjanna kọ ga tó dèdè yé mítà báyìí kọ fẹ̀ tó dèdè yé mítà báyìí mí bá fẹ́ wọbẹ̀ kọ yà wọ́n gbígbà tí ń sọ̀hábẹ́ ìwà gbọ́ tọ́mà rẹ̀ ń wì báwọn ti yàtọ̀ fún wa nù ọwà jágbe mọ́mà yìí yá ìntànẹ́bì kìlọ̀ fún wa ní ọlá nẹ́bì ti sọ kalẹ̀ pé àwọn kan padà dé yà àtẹ̀dúnà fi dùn àwọn ma kọjá àlà àdúrà náà wó sí láwọn ń se wọn pé bí nǹkan mi ò fi torí náà wọ́n ma mi bọ́ bá bẹ́lọ́run sálìláhàl jẹ́ náwọ̀kítàfíì ìpíkọlọ́run ò fi ọwà lè jẹ́nà ó sì ọ̀dàmà àmọ́ ilé tó ga tó báyìí ilé tó bẹ̀rẹ̀ tó báyìí tí yẹ ilẹ̀kùn rẹ̀ rí báyìí nínú àwọn kọjá àlàní lálìjẹ́nà torí náà káwà náà fojú gbogbo ntàbà fi ń kọjá àlà different examples mo ti fún wa yìí láwọn ọ̀nà ìkọjá àlà tánàbí kọ fún wa sọ́lọ̀lọ́wọ́ àríyíwọ̀sọ̀lọ̀ wọ̀lẹ́ẹ̀lmù ẹ̀ndàlá bọ́yárò eléyìí lọ wá sí ìròrí bàbá ńlá wa annabi ibrahim aléhìsàlá wípé ńgbà tó ń wá ń pé kọ́lọ́hun gbogbo èèyàn lẹ́mí balẹ̀ ń mọ́ká kó sì se jẹ ìmú fún gbogbo èèyàn òun ọ̀fà ya fi sí àwọn tí ń kọ pé to eléyìí ló wọ́n sẹ́mọ̀ pàwọn mí bẹ tí wọ́n tẹ̀ láwọn ọgbà pọ́lọ́hun bẹ ẹ́ free thinker bí ilẹ̀ ń gbè wọ́n pé àwọn ọ̀tẹ́ gbà pé ọlọ́hun bẹ ẹ́ wọ́n sì mí ẹ̀jẹ̀ ò sì gbẹ́ mọ́ wọn lára pé sọ yẹ kéèyàn tó máa tọrọ àdúrà fúnra àwọn eléyìí pé kọlọ́wọ́n ọkọ̀ sí táwọn eléyìí Allahu alam bóyá yíò ni bàbá ńlá wa Ibrahim ro ló fi wá fi kọmọ sí pé man àmẹ́nà mẹ́nu a ọlọ́run ìkọjá aláwò èrè gbogbo wọn náà mọ́ fẹ́ kó ṣe fún àmá wọn tó bá gbọ́ ti ẹnu wọn ní o pé a sì máa wá ní ùn hmm. man amana billahi wal yawmil akhir annabi Ibrahim wí bẹ́ẹ̀ ẹni ọba gbà ní o tọ́ gbà pé wọ́lọ́un gbọ́lọ́un tó sì gbà pálì kìí àmà ń bẹ̀ yà ní pé tọ́ jẹ́ múmi ní òdòdó kódò olúwa ní kọ́ọ́là wà má ń kàfàrà olúwa ní kọ́dẹ̀ tí ọba gbà ti wà náà sí láyé yìí àkẹ́ yóò jẹ yóò mú yóò gbádùn kọ́ọ́là wà má ń fa ẹni tí ó gba tòun ọlọ́run tó se kèfèrí náà àti free thinker àti èyí tí ó free thinker àti ẹni tí ń kíkan dákan sí àtẹni tí ó tí ó jẹ gbà pé kádàrá kan bẹ gbogbo ọ̀nà táwọn yẹn fi ń kẹ́yìn sí tọ́lọ́run ọmọ ń kàfàrà fa òmà tí ìrùhú billionaire tí ọ̀ ṣe tọ́lọ́nkọ́ sí díẹ̀ náà wọ́n mọ̀ wípé àti ẹ̀yí pọ̀ kọ̀pọ̀ ló sún wọn tọ́lọ́n kọ̀lí láni kọ́dàbíyàn ní trillion tí ó sì ṣe tọ́lọ́n gbogbo gbádùn tó gbádùn kíní kọ̀lí lá torí pé compared to ìyà tí ó jẹ lálìkìyàmà gbogbo billionaire òpin years yọ́ sá dàgbà tó mọ̀ pé nǹkan kan yóò sì débì kan tó gbé àwọn dọ́gbò ìfún ga gbé ẹmẹ́jẹ wọn jẹran mọ́ o wọn gbọ́dọ̀ kọjẹ́ ilé jẹ nkankan gbé ẹmọ́ bá dàgbà tí ó ti tẹ̀ kó láyé gbé ẹgbà bàbá wọn gbọ́dọ̀ mú ṣúgà mọ́ o wọn gbọ́dọ̀ jẹ mílíkì o wọn gbọ́dọ̀ jẹran o <laughs> gbogbo ẹ̀ ló sì nílẹ̀ kò sì gbọ́dọ̀ jẹ́ yọ́ lọ alkiyama lójọ́ tó se pé ní wà inna yawman inda rabbika ka alfi sanatin mimma tí ọjọ́ kan ma ṣe dédé a thousand years yọ ma wá jí àlọ́gbèrè ṣe kọ̀lílá kí gbogbo bílíọ̀nù ayé kọ̀lílá ni ó kéré tó ma nẹ́bí adama bá nírònú fa umartiruhu kọ̀lílá olúwa ní ìwọ ibrahim kọ́dẹ̀ ni tí ó se kèfèrí náà fa umartiruhu kọ̀lílá òun náà ma jẹ́ kọ́ gbádùn àmọ́ gbogbo gbádùn rẹ̀ kọ̀lílá díẹ̀ báyìí àṣìyàn ìwọ̀n tí wọ́n máa gbà kíkọ́ra ní wa pé kọ̀lílá ni rọ àwọn àdúró eléyìí tí wọ́n ń kọ̀ntró bílíọ̀n a kọ̀lílá ni kọ̀mpíàtò tí ń retí rẹ̀ ní yàlálìkìyàmọ̀ yọ́ gbàgbé gbogbo ẹ̀ rárá kò ní kò ní díjọ́ kan tí gbàgbé gbogbo ẹ̀ tí wọ́n náà fi mọ̀ ní pé ọlọ́mọ́jẹ́ yọ́n rá padà sí ibú bẹ́yẹn bá ti lówó tí ń jẹ tọ́ dáa tí ń lo tọ́ darí tọ́ wá yíwọ́ fún ọ yẹ kí wọ́n bá pé ọmọ èèyàn kọ̀ líláyìí tí ọ̀bá rí bẹ́ẹ̀ lójú rẹ̀ ni ọ yẹ kí tí èkú kí ọmọ rántí kínú rẹ̀ ó sì máa dùn gá ah, òun ti jáde rí àní kí làwọn ó se jẹ nísìnyí bálìkì àmà náà ti rínú yọ gbàgbé gbogbo ẹ̀ gbogbo gbádùn tayé yẹn yọ gbàgbé eléyìí ni ká fi ránra wa létí àwọn ẹlẹ́kọ̀ọ́ wọ́n ní ọmọ ànẹ́bẹ̀ adámà kan máa dàmú ara wa unnecessarily in tó dájú ni pé contrary to that wípé bẹ́yàn bá ti kú láyé yìí yóò tún máa mọ̀ tí àwọn kan ń se yọ́ wá concerned pẹ̀lú kí lọ máa ń jẹ ní bó làwọn ìyàwó òun rí lẹ́yìn ìjí wọ́n ń fèsì ti tayọ gbogbo wàhálà ẹlòmíì kẹ́lẹ̀ ẹlòmíì ó tún pẹ àwọn mẹ́rẹ̀ yìí tó ń bá lọ tán ẹgbọ́dọ̀ sí kí ní kí lọ́kàn jẹ mọ́ kọ́dẹ̀ ẹlòmíì ó pẹ àwọn mẹ́rẹ̀ kalẹ̀ tó bá ti dàgbà pé ìwọ mo sì mọ̀ pé ò ní fẹ́ ṣe fìdáwù ìyọ̀ndà fún ọ lè mọ̀ mọ̀ kò sí ọ̀ tí ẹ̀ lè mọ̀ bí wọ́n ń ṣe fìdáwù mọ̀ yes that's the truth èyàn yọ̀nda fún ọwọ́ bá se kìní lẹ́yìn mi tó bá pé àgbọ́ ìsìn wa yé débẹ̀ ni kàrà àyàn ọmọ níwọ̀n àbíkọ́ ti ẹ̀mọ́ sí pé yíò bá ti lọ ọ̀tánù kí ni wọ́n ń se lẹ́yìn rẹ̀ wọ́ ti ẹ̀ níwà wí àmà tí wọ́n fèsì lọ́hun ti ju tó máa rántí pé sẹ́nìkan se fìdáhù sẹ́nìkan ò se fìdáhù mọ́ ẹ̀bí sọmọ kan rí lèwé lọ sọ́kan ò sí àwọn kan ọmọ jùmọ̀júmọ̀ kí lọ́kàn jẹ́ mọ́ gbọ́rọ̀ alkiyama kọmpiátò ayé bó ti rínú bó ṣe kéyàn understand ìgbésí ayé àti tọrùn torí náà olúwa ní fa'umà tí òhú kọlìlà yóò gbádùn o àmẹ́dí ẹ̀ náà ní o kọ́dàbó ní bílíọ̀n kọ́dàbó ní tírílíọ̀n in the aftermath thumma àtọrùhù àtọrùhù ìtumọ̀ terror lédè lárúbáwá wọn ni bí ìgbà tí wọ́n gbáyàn lẹ́gbẹ̀ẹ́ pé kọ́kọ́rí síbẹ̀ ń ẹni tí ọ̀fẹ́ lọ olúwa ni àtọrùhù in force. ẹ̀ wọ́n ti lagbara ila àdábìnnáà lọ bí yáná ìyẹn ni pé àṣẹ ọ̀rọ̀ jáà náà mọ̀ ò nídìí tíkẹ́ẹ̀tì pé ah, ní tíkẹ́ẹ̀tì kò nídì wọ́n bọ̀ jà pé èmi ọ̀gbá èmi ọ̀nà èmi ọ̀gbá tíkẹ́ẹ̀tì kò nídì àtọ́rùhú ìlà àdáàbẹ̀ olúwa ní ma fọ́ sí ẹ̀ lọ́bẹ̀ kọ́dà bí ọ̀fẹ́ lọ ed tìrọrọ̀ ed tọ̀rọrọ̀ ìlà àdáàbẹ̀ náà sá almasí oh olùwà tún pìtì ọmọ ànẹ́bì adama ọ̀bí ìsàlìmọ̀síìrì compared to gbogbo tó lòun gbádùn láyé yìí bí ìsá bí tó padà sí ìbúrú ọlọ́run tó ń kánú wa pé fáwùmọ̀ tí òun kọ̀ lílá ń lóòótọ́ àmọ́ ibi tọ́rọ̀ rẹ̀ padà já sí ìfàbí ìsá à ibi tó ẹkẹ́yàn hand up sí kọ́ yìí ibi tó parí ẹ̀ sí ìbúrú lẹ́yìn tí ń jẹ́ àpadà sí ìbúrú kọlọ́nkọ́ sọ wa mẹ́ẹ̀ torí náà eléyìí ni àdúwà bàbá ńlá wa anábi ibrahim aléhì salatu wasalam tó sì ní ẹ̀kọ́nú tó pọ̀ fàwà náà pàtàkì jùlọ ọgbẹ̀ntọ́ bá wà wájú kọmọrù bó ti yẹ kí tínkì aṣáájú ọmọ rí kọ́dà àdúwà aṣáájú ọgbọ̀dọ̀ yàtọ̀ fàdú ẹ̀ tí ọ̀ṣáájú o ara sacrifice pé ẹ tẹ̀lé mi òun ni pé ó di ẹni gbogbo èèyàn kìí sáwọn ọmọ tí ẹnìkan ló ní ọmọ kìí sáwọn ìyàwó tí àwọn ìyá rẹ̀ nìkan lọ́kàn ọmọ bọ́bá ti mọ̀ pò nírú kọ́lìtì yìí pé ẹmọ́ ti mi síwájú ẹni ọba jẹ́ ahlahu mena thamarot àmọ́ ọgbẹ́ni tí a bá tè bí wọ́n bá kó nǹkan mẹ́wàá wá méjì ni ó fi hàn wá ó rí sáàfù mẹ́jọ fáwọn ọmọ tí ẹ̀ èrú lánà kèèsè lídà asáájú gidi kan ní ìsẹ̀ báhùn tó bá jẹ́ ìmáàmù asáájú dáadáa ẹjọ́ ibrahim aléhìsọ́látò sọ́lá gbogbo tí irú nǹkan báyìí bá kángun sí lọ́dọ̀ òun láwọn alfáà jọun fi máa ìjásáájú àwọn a máa àdánwò tí ẹ bá ẹ̀pọ̀ bá di kàráǹgídá àwọn ètẹ́rí gbà torípa àwọn ọmọ tí ó túnmá tí ẹ bá sì wá mọ̀ pé wọn ò lágbára rẹ̀ kọ́ mọ̀ òlẹ̀ sí kíní mọ̀ òlẹ̀ tọrọ ara rẹ̀ bọ́ ò kódé yẹn lè jẹ́ ni ọlọ́run ó lè já àfá bọ̀ tí ọba ní kọ́lítì yìí wọn èyàn ti jú rẹ̀ nínú àwọn tó bẹ̀rù ọlọ́run jù òun ni àbúdárò ìlúfẹ́fárí nínú àwọn sọ̀hábí annabi sọ̀lọ̀ tó ní bẹ̀rù ọlọ́run jù tó ní ìkàyé ìráyé sá ọ̀nà àbúdárì wa. àbúdárì tẹ́ bá ma àbúdárì òun lọ́padà kó jáde kó láyé osman bin afai ìgbà ayé tẹ́ ń jẹ ìjẹ pọ̀ òun lè bá yí gbénú olú ìwọ́n lọ gbé outskirt mẹ́dínà ibẹ̀ ní kúdébà ayé mélòó náà wọ́n sì ń náà ayé wọ́n gun ó tún ti pọ̀ jù lójú àbúdárì àbúdárì ẹni ọbẹ̀rù ọlọ́run ni ọ̀rọ̀ ayé sá tí ò lè kówó jẹ bọ̀tíjọ́ tó wá approach ànẹ́bì pé sallallahu alaihi wasallam pé ah, á wà nẹ́bì mórí tọ́ ọyán lámọ́yín pé kó ṣe nǹkan báyìí mórí tọ́ ọyán lámọ́yín kọ́lọ̀ mú pò báyìí lọ́kọ́lọ́ ah, èmi náà lè ṣe ànẹ́bì ní innaka mru'un da'if innaka mru'un Abu Dharr ọlẹ ní leadership quality dọ̀yífò ń bẹ̀rún àbúdárì ẹ̀ẹ́sẹ̀ dọ̀yífò ń bí ẹ̀sìn kọ̀lẹ́mbí ẹ̀sìn kọ́lá kọ̀lẹ́mbí àmọ́nà pàtà nẹ́bí àṣẹ́ṣẹ́ pé àwọn qualities kan bẹ tí leader gbọdọ̀ ní o ní mọ́kòbára rẹ̀ ẹ̀nàkàmọ́ oún dọ̀yífò ń lọ́wọ́ di pé kọ́dá àwọn ọmọ ẹlòmí ń pààyàn torí kọba jẹ tí ó lè jádánwò fún ọ̀ musulmi lẹni tí ma ronú differently torí pàwà ní basis agbọ́dọ̀ máa wo pé báwọn kan ti ń se àwọn tí ó gbà pálìkì àmà kan bẹ́ ọlọ́nkọ́ mọ́sá se àmà ẹnì kọ̀ọ̀kan wà ó mọ̀ pé lórí باذن الله تعالى هذا والله اعلم وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه اجمعين